بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بلغنا مواسم الطاعات نافقا لنا خير النفقات مودعا فينا تحمل القربات واشهد ان لا اله الا الله شهاده مبوئين فيها اعلى الجنات ونشهد أن محمدا صلى الله عليه وسلم رسول الله شهادة نستشفع بها شفاعته يوم لا يرفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سلامة من الشركيات والشهوات والبدعيات. أنا الله سبحانه وتعالى ọba tí ó mú àsìkò nínú àwọn àsìkò tí fi ń lọ rédíò ó má sìkò náà nípa bá wa ó jásìkò kan nínú àwọn àsìkò ta tó ń lékún iṣẹ́ ọlọ́run ọba ti ṣe ọba yìí ní fi abẹ́rẹ́ èyí tí fi ń lọ rẹ̀ jùlọ abẹ́rẹ́ sí wa ó fún wa ní àtẹ̀mára ìlàmúmára àti lè súnmọ́ lọ́wọ́ ọba ajáde pé ọba náà kò sí ọlọ́run míì tó lẹ́tọ̀ọ́ kájọ́ sí fún àyàfún wọn lọ. ìjẹ́rìí tí a fi ń wá ọgbà ìjẹ́nà ìdí fi ń ga jù náà wà ìjẹ́nà rẹ̀. bẹ́ẹ̀ la ń jẹ́rìí bí Muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe ọlọ́run ọba yìí. ìjẹ́rìí tá ń jẹ́rìí tó ń ṣe ọlọ́run lànàbì yìí a fi ń wá tọ́mù ní wúlò àyàfẹ́ ní bá pàdé ọlọ́run ọba pẹ̀lú ọkàn nímẹ́ mímọ́ ọkàn tó yọ fi pàdé àwọn àdàbọ̀ wẹ̀tàánà yóò jẹ́ ìyáàmà ọkàn náà gbọdọ̀ máa kú níbi tí a dá kankan pọ̀ mọ́lọ́run ọba yìí ọkàn náà gbọdọ̀ máa kú níbi nífẹ̀ẹ́ ayé débìdí wọn wá sẹ́lọ̀ ọkàn náà gbọdọ̀ máa kú níbi ẹ̀dá dáadáa ẹnu ẹ̀sìn ẹni bá pàdé ọkọ̀ àdàbọ̀ wẹ̀tàánà ṣẹ́bọ̀ tí nínú àlámàrí ẹ̀sìn rẹ̀ tí ń dòyìndò ayé tí ò bá dẹ́sì jẹ́ tí ò bá tọ́lọ́ àbí jẹ́ bẹ́ẹ̀ ni ó là kò nínú àdádálẹ̀ ṣàìbọ́n níbi àwọn iṣẹ́ ìbádà tí ń ṣe irú ẹni ẹ̀dọ́ tọ́kẹ̀ ní májẹ́wájú ọmọ ẹ̀yìn mùsùlùmí òdodo ọlá tó tóbi àtìrí àgbàwà rẹ̀ gbà tí ń bẹ fóònù alákọ̀ọ́lẹ̀ oṣù ewó oṣù ṣẹ̀rẹ̀ tí ń jẹ́ kẹjọ nínú ojú ọ̀rọ̀. Èyí tó tóbi inú wọn látọ́lọ̀ ń yé nípa rẹ̀, ó ní tó jẹ́ oṣù àwẹ̀, ó jẹ́ oṣù sáǹkàpọ̀ ẹ̀. Ìgbàwẹ̀ nínú oṣù táwà yìí, jẹ́ni sáǹkà olúwa yìí jẹ́ ọjọ́ kẹrin nínú oṣù náà. Oṣù padà rẹ̀ nínú oṣù

اجتمع صحابة محمد صلى الله عليه وآله وسلم قل ملوه يا رب لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان إن ملوه يا رب وما أكبر قوة نما موزمين نما تزاوة قوة من شعبان أنا دي وان بيت ذلك شهر يغفل عنه الناس bẹ̀rẹ̀ ọjọ́ bí mo ṣe ẹ̀ráì wà rọmọbọ́n anábì níbẹ̀ ni oṣù ṣàìbánu tí mo mọ́ sábà jẹ́ púpọ̀ ọmọ rẹ̀ tí mi sábà sábà ó pọ̀ nínú oṣù yìí oṣù kan ní táwọn èèyàn ti gbàgbé rẹ̀ àwọn èèyàn ká fún àwọn èèyàn bàbára rẹ̀ ó ní oṣù tí ń bẹ láàrin oṣù ọjà èyí tàbí lóṣù àwẹ̀ arúgbó àti oṣù tí ń bẹ láàrin ọ̀rọ̀ àárín méjèèjì náà ni ṣàìbánu wà rọ́jàbù lè ta kújọ́ níbi ìjámu òun náà lámọ́ bínú ṣàbánù yìí bí ṣàbánù ti bẹ́rẹ̀ lẹ́yìn bàbá ti kọ́ ní ṣàbánù pẹ̀lú òkú ọlọ́run àwọn olóṣù rọmọdọ́n anábì ni oṣù yìí wà wọ́n ṣá ohun tó rò fa òfin láàárọ̀ iná ọ̀fìn àlàní òun ni oṣù lọ́kọ́ gbogbo ẹjọ́ ojú ọdún tá a ti ṣe látẹ̀yìnwá inú oṣù àbáwò yìí ni ọ̀pọ̀ fífànà mọ́ta ẹlọ́pàá ọmọ láìka láti iṣẹ́ lágbájá títàmẹ́lò ẹgbẹ́ gòkè wá fàwọ̀sẹ́kù àníyàwó ẹ̀mẹ́lì àwòrúkọ ẹ̀mẹ́lì wà á nà sọ́ọ̀lì èmi sì nífẹ̀ẹ́ ó já sí pé iṣẹ́ èmi gbàgbà pé òjòsọ́dọ̀ ọlọ́run kí máa bẹ̀rẹ̀ tí ó máa gbà wẹ̀. àdébìnrin bẹ́ẹ̀ ló nà sáà ṣe kàlùbáyé àkìsílẹ̀ ó dá ọ̀rọ̀ táàbẹ̀ bí sọ ní inú òkúta wà yìí òun ti wọ́n ń dáwọn iṣẹ́ wa kò jù lọ́jọ́ àjọ ọ̀pọ̀ subhanahu wa ta'ala nínú Bukhari àti Muslim ìyá wa Aisha radiyallahu anha wọ́n sọ pé káàkà wọn sọ ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل الصيام شهر إلا رمضان وما رأيت أكثر صياما منه في شعبان يا وعيشة ولكن ذلك ما سوى الذي جرى إن قلت أما يقول شهر صلى الله عليه وسلم قولي النبي تنيايا قل شهر شهر يوم باوي جبت أمر صلى الله عليه وسلم bẹ́ẹ̀ ni ó lè máa sínú tí ó máa jẹun dọ̀tẹ́ gàárọ̀ tí ò ní gbàwẹ̀ tẹ̀gbẹ́jáde àti àti tí ò ní gbàwẹ̀ rẹ̀ ìyẹn làwọn àwẹ̀ èyí tó ń ṣe ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń gba àwẹ̀ náà fílà àwẹ̀ náà fílà yóò máa gbàjẹ́ bí wípé àdúgbò tẹ̀ ní túnú mọ́ ìgbà míì yóò ti pàwẹ̀ jì tí ò ní gbà rárá táwọn tó ń sọ gbà ní mi ìrí oníṣẹ́ ọlọ́run

àwọn ní àdíjì ní náà bẹ̀ tó ń ṣe ọlọ́run púpọ̀ fún wa ní pé púpọ̀ nínú ju ìdájọ́ oṣù yìí lọ. ìyẹn ni bá fẹ́ wà ní ọjọ́ kẹrin ní ṣàgbàdùn báyìí bẹ́yẹn bá lójú tó kòrò rẹ̀ tó sì ní àlàáfíà fún fẹ́ báwẹ̀ yìí ajẹ́ kò lè ọjọ́ mọ́kànlá àdébì ni ẹgbẹ́ ní súnà àbìdá rọ́ìmọ̀ ọ̀wọ́ èyí ló gbé jáde látọ̀dọ̀ àbúrò ẹ̀rọ sọ̀rọ̀ sí ọgbọ́n ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún tó bá ẹni ọjọ́

ìjọba làwẹ̀ ìjọba fọláwẹ̀ ìjọba làwẹ̀ ìjọba ẹni bá tún ní wọn ń gbàwẹ̀ ẹ̀wọ̀ tí ń gba ṣàdá yóò gba ọjọ́ yẹn tí ò ní fúnra mà búrúkẹ̀ ti wọnú rọmọdọ́nù náà ló ti bọ́ sínú rọmọdọ́nù torí ẹ̀dá náà ṣe sọ hadith yẹn torí kí ẹ má lè kó sínú ọjọ́ ìbejì tó bá ti di wípé bóyá wọ́n ní wọ́n rò ó lé ní bóyá ọ̀la ó tọ́pọ̀ àwẹ̀ nígbà tí ó fi dáàbò ìdájú wípé a ti wà nínú rọ̀mùbọ́ọ̀lù eléyìí àdábì ń ṣàlàyé fún wa hadith bọ̀kọ́dà ní muslim èyí tí àbúrò rẹ̀ tó gbà wá bá tẹ́lẹ̀ àdábì ní lẹ́yìn tẹ̀fà ìdàmẹ́sìnà ahadukum rọ̀mùbọ́ọ̀lù ti sọ yọmin aw yawmin illa an yakuna rajulun kana yasumu sawma ó ṣe ọlọ́ọ̀sọ̀lọ́wọ́ àìwòsílẹ̀ ó lẹ́yìn kan nú yín kò gbọ́dọ̀ gba wájú àti máa gbàwẹ̀ rọmọdọ́ọ̀nù ọjọ́ kan ni àbọ́jọ́ méjì ó gbọ́dọ̀ fílẹ̀ kí rọmọdọ́ọ̀nù tó dé kò gbọ́dọ̀ lóòun gbọ́dọ̀ ń ṣe yìí àbí táwọn àfáàní náà ń ṣe tí ń ṣàlàyé ọlá kápẹ̀wẹ̀ ń ṣe àgbà kó wá gbàwẹ̀ bẹ́ẹ̀ marathon ó lẹ̀ mọ́rọ̀mùsọ̀rọ̀ alẹ́bìnrin ẹ̀gbọ́dọ̀ ṣe wú ẹ̀ ẹ ó kan lẹ̀ ní àwẹ̀ tí èèyàn gbà tẹ́lẹ̀ tó kó gba ọjọ́ yẹn ìmọ̀ ń gba monday ń gba thursday ìmọ̀ ń gba bẹ́ẹ̀ òun àti bí sàbáàmù fẹ́ lọ parí wọ́n wá ní ọjọ́ ní monday ó kọ́ ọjọ́ monday àkókò ọjọ́ ìlú ẹ̀ nìyẹn ó lè torí pé kì í ṣe pé pé ẹ̀sìn wọ́n sọ́lá àdẹ́sọ́lá ẹ̀kọ́ fẹ́lá nígbà tí ń ṣàlàyé àwọn àwẹ̀ ilé káàdì máa ń gbà kí ládá ń bẹ lórí wájú ọlọ́run ó lù ní kí ìrìn sábà máa ń gbà rẹ tọ́ọ̀tì tó bá kẹ́yìn oṣù ju ọ̀run kì í ṣe tọ́ọ̀tì tó kẹ́yìn oṣù kì í kó yá kàlẹ́dà tá ń lò bàbá tí wọ́n yóò fún wa ti fẹ́ ọlọ́run fi kàkúrúṣẹ̀ kàlẹ́ndà January eight December kò fi fọ́ wa lẹ́sìn ìṣẹ̀mí ayé la fi ń lò ṣùgbọ́n lọ́nà ojú ọ̀rọ̀ tọ́rùn ṣe tó bá tẹ́yìn oṣù ládàkún ń bẹ lápẹ̀ ní sọ́rọ̀ òṣèhà sọ́rọ̀ òun àṣèhà kọ̀míìn tọ́ọ̀dẹ̀ ó láti oṣù ojú ọ̀rọ̀ tí mo máa wà fún ti lẹ́ńgà mọ́ngbà tí àbájọ fẹ́ parí táwọn olùpẹ̀ ní yọ́mùṣá èèyàn lè gbà torí pé kèésà ní ẹ̀rí pé ẹfẹ́ ọjọ́ yọ́mùṣá àná ìrìn ní pé èèyàn fẹ́ gba ọjọ́ àníjì tó kẹ́yìn oṣù ẹrú ti ọlọ́run ẹjá máa máa dájú bíbí ọmọ ní ń bẹ níbi ká máa gbà yìí tó pọ̀ nínú àwẹ̀ ṣàbẹ̀ nínú àwọn oṣù tó kù lọ òun ni wípé ká ti kọ́ ara wa lára kára wa ti gba àwẹ̀ nígbà ká ti fún làákàyè ṣe wa ṣe kalẹ̀ fún láti màdé ẹni tó ṣe pé láti ọjọ́ ti bẹ̀rẹ̀ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ń gbà kódà irú júmọ̀ iná bá ti bọ́ ní fúnúbà ìbẹ̀nú àwẹ̀ mọ́ndé wọ́n lè tún wọ̀ náà ẹgbẹ́ inú àwẹ̀ ẹ̀rí ara rẹ̀ ó ti mọ àwẹ̀ kalẹ̀ kí rọ̀mùdọ́nù gbogbo dé ẹ̀kọ́ tí nìyẹn ara wa kalẹ̀ kẹ́dàgá tí mọ́ ọmọ ìmọ́lẹ̀ rọ̀mùdọ́nù ti ń bọ̀ láti inú oṣù ṣàbán kó tó kan rọ̀mùdọ́nù a máa ṣe eléyìí láti fi wẹ́kọ̀m láti fi máa kí rọ̀mùdọ́nù kú kalẹ̀ yóò wá dàbí gba wípé ìgbà ṣàbán

kódà kò ṣe ń gbé kò ní ogún ẹbí ẹ̀wọ̀n sábà máa yàn ṣùgbọ́n ya là ń ní méjì ṣáàjú ìrun ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ni lójú là méjì náà ṣáàjú mọ́gírì tó mú bá wọ̀ tí wọ́n á sì ń pè ó tẹ́lẹ̀ wọ́n mọ́gírì ṣáàjú kí máa mú tó aláwọ̀ méjì bẹ́ẹ̀

ẹni bá ti tọ́lọ̀ ọmọ sáánú inú ọ̀gọ̀rọ̀ ìjápa ìtọ́jú kòjì ní ká máa hábọ̀ kúrò hàn ìtọ́jú kòjì ní wípé inú rọ̀mọ̀tọ́ọ̀nù ká bọ́ wájú láti ìyàwó ìfọ́tàwọ̀ owó ìdíkí tó sì dá sí pé jẹ̀mọ́ sí yẹn tún kí wọn àwọn ọ̀dọ́ ń bẹ́ńbẹ̀ tí wọ́n tọ́ ọkùn tí wọ́n ní àlàáfíà dáadáa kódà àwọn àgbàlagbà tí bẹ́ńbẹ̀ náà àwọn ló lè gbógbá lórí irun irú oṣù yìí oṣù fún àwọn ẹni bẹ́ẹ̀ ni àwọn sáadà zèlówà lọ́wọ́ àdébàjìmáyé wọ́n á máa fi sí ẹ̀yìn ara wọn wọ́n á máa fi mọ́ ọ̀kan wọn lára pẹ̀lú bí wọ́n máa ti ọ̀pọ̀lọpọ̀ tì láwà nínú oṣù yìí láti gbéra ti kalẹ̀ fún ìwá ìrójú pẹ̀lú ìmọ̀tẹ́ tì láwà nígbà tí oṣù rọ̀mọ̀tọ́ọ̀nù gẹ́gẹ́gẹ́ oṣù tó tóra nù wáyé àti ní oṣù yìí gbogbo ẹni bá fẹ́ fẹ́ ń bẹ ránṣẹ́ láti jẹ́ ti kejì ó yá sí pé àwọn ọ̀dọ́ wọn bẹ níbẹ̀ tó sì yé wọn bẹ́ẹ̀ pé táwọn òwe bàbá ní àǹfààní bíi kí àdáta ń bẹ lára wọn

ilé lórí kálùkù tí wọ́n ti ń díẹ̀ oníwọ́n tó dá síwájú èyí tí ń jẹ́ tòyàmù láyé ìrún tá à ń jí ilé kí lóru tó bá ní bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ gbìyànjú láti mọ oṣù yìí ti fi kọ́ra rẹ lára bóyá gbogbo òróró rẹ̀ ìké mẹ́rin ibi túrùmù ó ti bẹ̀rẹ̀ ibi tí ẹ̀kù ó ti bẹ̀rẹ̀ ibi tó parí sí ibi tí túrùmù ó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ìfẹ́ yẹn mọ̀ wá nílùú kìláwà àwọn àyè tí àti wọn orí kalẹ̀ lórí ìrún láti wọn orí kalẹ̀ lábáka kọ̀ọ̀rán gbogbo àwọn ìfẹ́ yẹn inú òtù yìí láti ó ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ kódà wọn táà jábọ̀ ní kọ̀ọ̀rán ṣùgbọ́n àwọn ní rọmọdán oṣù kọ̀ọ̀rán ni ó ọjọ́ àkọ́kọ́ iṣu ètò mẹ́ta fẹ́ tà ọjọ́ ẹlẹ́ẹ̀kejì iṣu mẹ́ta ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin inú ojú yìí láti wọ́n fi kọ́ra wa lára alẹ́sọ̀nà mẹ́rin rọ́bì ọlọ́ọ̀fà yìí ó láwọn ó ní àwọn sàhábà náà Muhammad sallallahu alaihi wasallam ìlànà hàlù ṣàbáàlì sábà ti kó ti gẹ́ ní ìdẹ́gbẹ́wù ṣàbáàlì pẹ́rẹ́ bírò alẹ́ ẹ̀yà rọ̀ tó jáde sábà ti kó ti gẹ́ ní rẹ̀ báyìí àkápù wọ́n mọ̀ wá kálákàkùnkà tó ti wá lórí wáyà ní ìyẹn sọ̀rọ̀ ó mọ̀ ká gbogbo ibi tí ó fẹ́ ṣe ìkọ̀ díẹ̀ ó tàbí mọ̀ sí mọ̀rọ̀ jáde dáadáa gbogbo ibi tó ṣe tó bá ń ká lọ èyí fẹ́ máa ń tẹ̀lẹ̀ bọ́sẹ̀ ó yà kò fẹ́ kó déédé inú òsùn ó dùn mọ̀ fúnra wọn ṣe. habib ọmọ abdulkadir ọ̀tùmọ̀kùwọ̀ nínú àwọn sẹ́lẹ̀ ó ní tí àbánu bá ti wọlé قل إذا دخل الشعبان أغلق حانوته أغلق حانوته وتفرغ لقراءته ìyẹn nínú àwọn àpáàtì ojú síwájú wa tó tó ń tòwò ó jọmọ́bò gidi tó ní ṣọ́ tí ó fi ìbá ti lé báyìí yóò tilẹ̀ fún ṣọ́ọ̀bù rẹ̀ pani ètò takújì ó lè máa ń ṣe ìlàwà Qur'an ẹ mùsùlùmí òdodo adàlọ́ subhanahu wa ta'ala ó rẹ̀ jẹ́ iṣẹ́ ìsìn rẹ̀ kó rọ̀ wá lọ́rùn nínú oṣù yìí àti nínú oṣù tó ń nínú nǹkan tí ó yẹ ká tún nínú oṣù yìí oṣù tó tóbi yìí láti fi palẹ̀ mọ́jẹ́ rọmọgán ó ní kọ̀ọ̀bọ́ olùfọwọ́ ìṣẹ̀lẹ̀ ìyá ní a jẹ tó ya ó sọ fún wa wípé yára fún ọmọ فما أستطيع أن أقضيه إلا في شعبان قال يحيى بن سعيد الأنصاري أخبر الشكر لرسول الله صلى الله عليه وسلم يا وين تنظر وبيته lójọ́ yóò sí ọlọ́run ọmọ ọlọ́run àìlòsẹ́lá àwọn ọmọ ẹni àwọn ọjọ́ nínú ọ̀dọ̀dọ́rùn táwọn òmìnira mẹ́gbà ìṣẹ́ tí gbogbo obìnrin náà ni tí ò bá ti wọ mẹ́lú pọ̀ ká máa rí ìkàlẹ̀ lóṣooṣù ìyàwó wá ní ọjọ́ táwọn wá ti rí kan àlejò yìí táwọn òfin láǹfààní àti bàbá rọ̀tọ́ọ̀nù yìí àwọn òní láǹfààní àti dáwò yẹn padà ọ̀rùnjìn tó bá ti ṣe àbáàlọ́ lórí ìlú tẹ̀lé amúrọ̀mùgbọ́nù lọ́dún kẹtẹ́ amúṣe àwọn oṣù kẹwàá amúròlò kẹrìdà oṣù kọkànlá amúròlò hajjá oṣù kejìlá àwọn akóòrùn ọdún

ọmọ ògùn ẹ̀dá láwẹ̀ o ọmọ ògùn ẹ̀dá láwẹ̀ kódà nínú àwọn àfà tí wọ́n gbà wípé olóyún àtẹni tí ń wọmọ lọ́wọ́ ní fọmọ lọ́yàn pé ìdáwọ̀ rọ̀mùgọ́ọ̀nù padà ìtí wọ́n bá jẹ wípé kèrè sọ̀rọ̀ ẹ̀yàn tí wọ́n náà kó jẹ́ ti pààrọ̀ yìí tòun tí wọ́n ti sọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àfà wọn lọ bò mí tí ọ̀rọ̀ ẹ̀yàn náà ní kí mú dá padà for the first time lóyún sínú àbí fọmọ lọ́yàn bẹ́ẹ̀ bá jẹ àwẹ̀ tó rí ẹ̀ ó di ọ̀ràn ènìyàn fún ó dáwọ̀ yẹn padà gbèsè lọ́rùn rẹ̀ ọ̀wọ́ padà bọ̀ tààrà ogún ẹnìkan ní rọmọdọ́ọ̀n ẹni tí ó wù ní rọmọdọ́ọ̀n lẹ́yìn tó ti rí mímú lákàyè òsì lórí rẹ̀ mọ́ irun rẹ̀ gan ó lóun ti ọlọ́run ní ìgbà tó ló kò ní lákàyè mọ́ ọlọ́run fi àdánwò ọpọlọ ọjà rú yóò fi kàn irú ẹni yẹn nìkan ni tí ò bá ti jẹ́rú ẹ̀ àtìfọmọ kékeré tí ò ti bàlágà tí ò bá ti jẹ́rú àwọn tá à ń sọ yìí gbogbo tí bá ń jẹ́ gbèsè àwẹ̀ kéèyàn bá jẹ́ kéèyàn gbìyànjú ojú àpadà gbèsè ní o bẹ́ẹ̀ bá ilé gbé pàtí ọlọ́run wọn bẹ́ẹ̀ bó bá jẹ́ ìyàwó ni tí ò sọ fún baálé rẹ̀ kó tó kú bó jẹ́ baálé ni tí ò sọ fún ìyàwó rẹ̀ kó tó kú kí wọ́n lè bá gbá padà eléyìí oníláì níwájú ọlọ́run padà bá fún báàlú ọjọ́ tààlà kó ṣe ìjọsìn rẹ̀ kó ṣe nírọ̀rùn wọn ní gbogbo àsìkò ní gbogbo ògbà pàtàkì jùlọ nínú ṣàbánu yìí ẹ̀rọ àwọn ọdún mi ti ìfẹ́ dápọ̀ ní nàìjíríà táwa yìí nínú òkú yìí

wọ́n kó ṣe nígbà tí wọ́n kò sọ́ọ̀tún bá wọlé nìkan tó lápò wọn mọ̀ wípé àwọn ọmọ oṣù jẹ́ èyí tá a mú múlò fún ọmọ ọmọdọ́nù yẹn ṣàbámu yẹn náà ká máa tètè sí pé a ti gbéra ti fún ọmọdọ́nù yẹn náà ọlọ́mọdé ṣe lọ́rùn fún wa ọlọ́run dáhùn ọmọdọ́nù tí ó bọ̀ wáyé mọ́tàjà àgbàrá yàtọ̀ láfíà lọ́dá ilé àfáàdé ọmọ. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله الناصح الأمين خاتم النبيين والمرسلين والسالكين من حجهم إلى يوم الدين عباد الله خطبة لك الجواي yóò yàtọ̀ إن تعبوا خطبة فقط تلقوا الله àkọ́kọ́ torí kó ó lọ́mọ ìṣẹ̀lẹ̀ òkú tó kú nínú ìsìlẹ̀ ó lè jọkùnrin ó lè jóbìnrin ó lè jólówó ó lè jẹ́ tálíkà ó lè jẹ́ gbajúmọ̀ ó lè mọ̀mọ̀ tó bá dàbí ló kú islam ó túmọ̀ sí bí ọ̀rọ̀ yìí a lè tìtì ẹ̀ sórí ìdájọ́ ẹ̀sìn tó rọ̀ mọ́ bóòlù òkú mùsùlùmí àti àwọn ọmọ ìyá rẹ̀ tó fi ilẹ̀ sáyé ẹrú ti ọlọ́run ẹjẹ́ àmàmàdájú ló òkú mùsùlùmí

ọ̀ràn yẹn ni báwa tá a jẹ́ ọmọ ìyá rẹ̀ nùsùlẹ̀ dìgálẹ́tì pé ìran yóò wì jẹ́ àbójólówó àbójẹ́ táríkà tá a bá ti mọ̀ mùsùlùmí tó kúrò ìsìlẹ̀ á sì lè fún àwẹ̀ á fi àtọ̀sílà nínú àwọn ìwọ̀ èyí tó ní mú ẹ̀ ìwọ kejì àtò ẹ̀wùláwò ìsàbẹ̀jẹ̀ ìdàpọ̀ àdìlọ́kọ̀rọ̀ ẹ máa bí tó kọ́ mọ̀ ó fẹ́ máa ṣèbéèrè fún inú ẹ̀tọ́ kẹta ọ̀bọ̀ òbòyú ni hí dùnìyàwíyà wà sí níyà àwọn gbèsè tó jẹ kókó kò lé ayé gbèsè tó rọ̀ mọ́tẹ́ sí ni àbẹ́ ètò rọ̀ mọ́tẹ́ ayé yẹn ní kágbó èmi kábà sáwọ̀ wọ́n ní tó kú bá kú ní a jẹ gbèsè ṣe

kájẹ bí kí èdè láti fi san gbèsè tó jẹ olówó láyé bẹ́ẹ̀ náà ni tó bá jẹ máa wẹ̀ àti sọ nínú kúndùmọ̀ ẹ̀ tó lọ ó jẹ́ ìyàwó ni ọkọ ẹ bá san rẹ̀ ó jẹ́ ọkọ ni ọkọ bá san gbèsè àwẹ̀ ìyàwó rẹ̀ tó kú bẹ́ẹ̀ náà ni bàbá sọmọ kódà bẹ́ẹ̀ ni ọmọ sí bàbá bẹ́ẹ̀ náà ni àbúrò sẹ́gbọ̀n àti ẹ̀gbọ́n sáfòrò tó bá ti

kírákíà bí àwọn ẹni ọlọ́run ti nípò níwájú ara wọn tí àwọn tó wà nípò àkọ́kọ́ jùlọ tó ga jùlọ làwọn ànábì ọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn làwọn tí wọ́n jólú ọ̀tọ́ tó dáwà wọn ọ̀sìndìkú àwọn tí wọ́n tẹ̀lé ṣìdìkú àṣùhàdà àwọn tí wọ́n gúdọ̀ lọ́rọ̀ wọn bá bí bá jagun ẹ̀sìn bọ́lọ̀ ti fẹ́ràn wọn tó yìí tó bá jẹ gbèsè nú wọn ọmọ ọmọ ọgbà nínú sáré o bọ́kù tún bá ilé jẹ gbèsè kú wọ́n tó súnmọ́ náà wọn bá tó bó ti kó bẹ̀rọ náà ọba pé bá bá bá rí iṣẹ́ ẹni rẹ̀ oníṣẹ́ nínú sáré o náà lèmi náà ṣe ń ga àsìkò yìí sọ ìyàwó tí wọ́n jáde láyé ní jẹjọ báyìí náà ni kódà ìbò wọn mọ́lẹ̀ jẹjọ báyìí gbogbo ẹni bá ti pé ó ní kàní kan méjì tí wọ́n fẹ́ dá padà fún dúkìá rẹ̀ ẹ dákun ẹ má jà ẹni dé kódà kò burú lè lọ yá fi wọn ṣùgbọ́n jẹ́ káwa mọ̀ jẹ́ káwa mọ̀ ìyá yìí ti jẹ mi lówó báyìí àjọ ń sòwò báyìí wọ́n yá wò náà ti sọ ó jẹ mí nìkan amúwábù tí èyí á nǹkan lè pé olóore ìyá wa ìwọ náà jẹ bàbá jẹ ẹ̀sán ń padà atúlẹ̀ wọn náà èèyàn náà lára wa bẹ́ẹ̀ náà làwọn wa ẹ ti já mọ̀ gẹ́gẹ́ dájúdájú èmi ò mọ̀ lúbo mí o bóyá sàwùdí àmọ́ ní láyé ìró ń gbogbo ẹni bá ní ra káràkátà àti tó bá ti ń gbé ìdí níta sí ìrọ̀rùn pẹ̀lú nìkan ló tó bá àwọn ń wọ́n ti ju. kódà gbèsè máa ń kéré ó ju wọn dán. wọ́n ọ̀rọ̀ pé dáàdì wò jẹ́ gbèsè hmm. ẹ wáyé wọ́n jẹ́ gbèsè ẹ ké torí pé nínú o tó san tó ilé ìjẹ́ nínú ìkòtò yẹn ojú tó lẹ́yìn òkú bẹ́ẹ̀ ni àkọ́dà ìṣe sàárà fókù bóyá ó ṣe fúnra rẹ̀ kó tó kú torí rẹ̀ yé dáadáa sọ pé sàárà tẹ́ ṣe fókù lẹ́yìn àbá kan lọ bí víu yẹn tí gbogbo sàárà tẹ́ẹ̀sì gbogbo nílàdà rẹ̀ ó bá yóò já sí wípé fúnra ara rẹ̀ ló ti sàárà yẹn kó tó kú ó tó kú ó ní endowment ó ní àlùwáfù ó kọ́ ní iṣẹ́ kan ńláńlá ó ní mo gbé kalẹ̀ fún gbogbo ẹni tí bá ń mú kátà sí ẹni tí ń darí rẹ̀ èrèsẹ́ bá ti rí bẹ́ẹ̀ àwọn ọmọ òrukàn àwọn ọmọ iléèwé kì í sọ́mọ òrukàn lóòótọ́ bàbá ìyá ń bẹ láyé àbọ̀jẹ̀ tó mọ orúkọ ló wà ní bàbá rẹ̀ ń lò ẹni tó ṣe pé wọ́n jí gbé tí wọ́n bèrè mílíọ̀tì mọ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ máa fi sanwó rẹ̀ ìdí òun sọdá kan jàrá rí rà ẹ ti mọ́ tó wà lóṣù tẹ ó fara rẹ̀ lẹ́yìn ẹ̀ àwọn àbá kan ní irú yìí ńlá dáadáa wọn bá ó fara rẹ̀ bẹ́ bọ́ òwò tó kú ó fara rẹ̀ bọ́ lé kí ó wá nílé kí ó yù bó bó tẹ bá nílò ẹ̀ láyé gbogbo tẹ bá nílò àwọn ìlú rẹ̀ nínú àtàwọn àbá ilé kí òmìnira padà

àwọn tí wọ́n ṣe dáadáa fún ọmọ rẹ̀ wọ́n tó ń wọ́n ṣe òun náà ṣe dáadáa fún wọn náà ni ó lẹ́kọ̀ọ́ lọ wọn náà ni tòkùtì lọ́rọ̀ tàwọn àpáàtì ti yẹn òun ló borí jù lọ tó dà jẹ́ sọ́dá kan tó ń jàríyà tí ò ní dákẹ́ tí ò ní dádú àǹfààní ó fúnra rẹ̀ sẹ́ni kó tó kú ni àbí wọ́n ṣe ló kọ rẹ̀ nínú àwọn tí ò kú lè sàǹfààní lára rẹ̀ ni bákan náà ń jẹ́ lẹ́nu bọ́lọ́ba ti rọrùn fún mi hájì á ó mú wù mí o bọ́lọ́ba ti rọrùn fún mi pé rọrùn ọ̀gbọ̀n lọ́rùn ó mọ̀ wù mí o ọmọjọ́ fi dé òróró ń mójọ gbèlè pé yóò rápàdé àti lọ àbí ó ti ẹ̀rọ lọ́wọ́ kò ní àlàáfíà tó fi lè lọ ó ti wá kú láyé wọn nínú tá a lè ṣe ló pọ̀ rẹ̀ ni ṣùgbọ́n ẹni tó bá yẹ̀ ṣe ṣe hajj nínú ṣẹlẹ̀ Islam ó ti gbọdọ̀ pé kó láti ṣe sẹ́ka ojúṣe hajj tẹ́lẹ̀ wọn ló jẹ́ first timer tá a máa ń pè wọ́n ní ẹ̀ first timer ìgbà àkọ́kọ́ ló tẹ̀ kọ́kọ́ lọ kò lè ní ìyá rẹ̀ tó kú yìí bàbá rẹ̀ tó kú yìí ọlọ́run

pàtàkì jọ lọ́rọ̀ rọmọdọ́ọ̀nù ọmọ ọ̀pọ̀ àṣìpọ̀ ó ṣe rà ní ìtùlẹ́nu ìfẹ́lẹ́ ó ní gbogbo ẹni bá ń ṣe ó rọ rọmọdọ́ọ̀nù ọlọ́run pàtàkì wọ̀ tààlà yóò fún ní ẹ̀sùn ẹgbẹ̀ ìyẹn tó ṣiṣẹ́ hajj lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ó ń tún ní gbogbo ohun ọmọ rọmọdọ́ọ̀nù púpọ̀ àwọn afọ àtẹni lóòótọ́

ó ti rọ́pọ̀ ló bá parí gbogbo bílíọ̀nù yẹn lọ́pọ̀ dúró ó ti sẹ́kalẹ̀ ní fáwọn owó jẹ lẹ́yìn rẹ̀ jẹun dáadáa irun lówó kò lè pàtó òwò jẹun bó ṣe ń tó yẹn jẹun owó yẹn ń bẹ náà ń tọ́jú ìyàwó ara ó fẹ́ kú èmi àti ẹgbẹ́ ọ̀fẹ́

tó bá ilé kú báyìí tó bá ti yọ ìwọ ti ti ẹ tí ó kù náírà kó tó mẹ́wàá kò lọ́rùn ó ti wọ́ ẹni pọ̀ nínú lè fẹ́ ọmọ rẹ̀ nìkan lè kẹ́nu sí <laughs> ọmọ rẹ̀ nìkan lè kẹ́nu sí ọ̀rẹ́ rẹ̀ lè fẹ́ àbúrò rẹ̀ lè fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lè fẹ́ tó ń ṣe síyàwó rẹ̀ mọ́ ẹ́ tó ń ṣe sí hànàhànà mọ́ hànàhàn kò sí ìdílé ayé ó fúyẹ́ púpọ̀ ẹ̀yin lẹ́ wá ń tọ́mọ lóòkú bí bàbá yìí ṣe gbogbo rẹ̀ kalẹ̀ àdéhà yìí ṣe gbogbo rẹ̀ kalẹ̀ yìí nínú tí a ti bá nǹkan yìí lò òun ni wípé kẹ́ ẹ tẹ́ dédé dédé ìpín ogún ẹ ti mọ̀ mọ ogún yẹn mọ̀ lọ lára gbogbo ẹni tẹ́ bá mọ̀ fẹ́ ẹ mọ̀ kù ẹ mọ̀ lọ ogún yẹn ẹ mọ̀ lọ lára ẹ gbìyànjú iṣẹ́ ẹ fi lè lọ lára lọ́dọ̀ àwọn àǹfààní pẹ̀lẹ́ wípé táwọn tí wọ́n jọ mọ òkú tí wọ́n bá kéré lọ́jọ́ orí púpọ̀ lọ́tí wo pé èèyàn kan ti lọ́jọ́ inú àwọn ó lè máa bá wọn fojú tó tí ó sì máa bí ya bùkátà àwọn fáwọn nú ẹ̀ tó ló mọ bí ya bùkátà ti tiẹ̀ kí nígbà wọn fi dàgbà tó wá wọn nìkan ó gbogbo nìkan ó béèrè táwọn ni ó fún mi

ẹ má àwọn àsọ́ọ́lẹ̀ rẹ̀ jẹ́ lópin ìgbà tí àwọn àsọ́ọ́lẹ̀ yẹ kí ò bá ti yapa ọ̀rọ̀ ọlọ́run àná Muhammad ali sọ́lá tó sọ́lá kì í sọ àsọ́ọ́lẹ̀ pé kí n bá ti fẹ́ sí ní sínú ilé o rárá láti náà kọ̀ ọ̀bùnà o à ní ẹ̀sùn jù jẹ̀wò á dòrò sẹ́mẹ́tì àwọn mùsùlùmí tó a máa ń gbọ́ láwọn ìlú tí kéwú ti pọ̀ tí mọ̀ ti pọ̀ tí lè kéwú ti pọ̀ mùdírù mi yóò fẹ́ kú yóò lẹ́sìn àni mo jẹ̀yà torí ilé kéwù bẹ̀rù fẹ́ ti yín sí à ah, sẹ́nẹ́tì lágbèyìn lọ. bí ò sọ lójú rẹ̀ bá ti kú ẹyí padà kó mọ̀ kẹ́kẹ́ mọ́ ẹ mọ́ sí lọ́rùn. àwọn ọmọ àwọn ọmọ òní ilé tẹ káàkiri wò ní ilé tẹ fẹ́yányá wọ́n wá tẹ̀sí ti rúùmù wọ́n wá tẹ̀sí ọ́fíìsì wọ́n yàrá bàbá nù bàbá ẹ̀ wò. ni ẹ kí wọn ẹ kí wọn níbo ẹnìkan náà ẹ̀ wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ti rún ẹkí wọn onígbà tó ń sílẹ̀kùn bẹ̀rẹ̀ tí wọ́n fi fóòtò òun lórí ṣùgbọ́n wa àìsí àwọn ọkọ̀ ọ̀hún àìsí àwọn ọkọ̀ ọ̀hún ìsìláàmù ní òfin ẹ̀sìn kéèyàn tó mú tó bá láwọn àsọ́ọ̀lẹ̀ tó sọ tó bá títa pọ̀tẹ̀sì àníṣẹ́ kí ni ànígbà wọlé ìgbà ní ìgbà tó ṣe pé bàbá mi ò níyàwó méjì mẹ́ta bóyá nínú àwọn ìyàwó yìí tí wọ́n ta burú sí i àbí ńlá nínú àwọn ọmọ ìyàwó ètò ń taburú sí yóò wáyé lábáyọ̀ gbọdọ̀ jẹ́ ní òkú mi o kí ló dé ó kò ìra mi òkè jẹ́sà tó bá kú àtúnú fún àti tó bá ti ń dùn ńlá mọ̀ ó pa bàbá yẹn gbogbo ọmọ tó bá pọ̀ òbí rẹ̀ kò lẹ́tọ̀ọ́ sókun tí ò bá jẹ ẹ̀fà ń padà tó ẹni ó pa padà ni tí ò bá jẹ pa padà kò lẹ́tọ̀ọ́ sí kí ni kò lẹ́tọ̀ọ́ sókun àwọn àtọ́lẹ̀ tó kù bá ti sọ ọ́ lẹ̀ tí ò bá ti kọ́ nínú tàbí gbókúlò ní wípé kágbìyànjú kámúlò bákan náà ni òkúlò àfilẹ ayé rẹ ọmọ ìlú dọwọ yìí o mọ̀lẹ́bí ẹmọ jòwó bàjẹ́ o bí ààrẹ èèyàn kan tí ń sọ fún wa pé bí táwọn fẹ́ lọ ṣe wà tí mọ̀ kúránù fọmọ yìí tí ìbáṣe bí bàbá àwọn kan nípa pé nǹkan tí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ̀lẹ́bí ẹ̀ka òṣèlú àwọn ọlọ́pàá láwọn onílọ lọ́dọ̀ àti bàbá sọ kalẹ̀ ní ewu ọlọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn sọ́ọ̀tù bìkọ́ yìí bàbá yẹn sọ àsọ́ọ̀lẹ̀ dáadáa òmìnira ẹ̀sìn ẹnu sẹ́yìn ó sọ ni wípé títí ewu lẹ́ lọ bá jẹ́ títí ewu mọ̀lẹ́bí tó bá ti lábọ̀ lọ́nà lẹ́mọ̀ lọ ẹ má lọ́wọ́ fún títí èyí tó fẹ́ sí mọ́. tòṣùmí òdodo tábà wò yé tí ìṣe tí wa láwùjọ tá a wà lẹ́yìn a máa rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí apá ẹ̀sìn ó pọ̀ nú àwọn náà sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìmọ̀ kan ibẹ̀ ẹnu rẹ̀ lákọ̀ọ́kọ́ ibi ká tẹ̀tò ìpalẹ̀ òkú mọ́ ìnáàbà ó ti kọ́ àwùjọ lórí ẹ̀ àwọn àwọn ìmọ̀ọ̀mù tìlú Ìlọrin tí wọ́n jáde láyé tí ò jí ìfẹ́ kò pẹ́ yìí jíjẹ tara yìí ọlọ́dà fún mọ́tà ìjẹlẹ̀ fún wa ọlọ́ba yá fi wa yá tí òkú ẹnì kọ̀ọ̀kan wa lálẹ́ àdìlá àyè lọ́pọ̀ jẹ́mọ́ mùsùlùmí wallahu la yastahi min al-haqq àwọn ah, wọn ní sọ wípé tèmi fẹ́ lè jù ọlọ́run bá nàbí bí sọ́n tó wà náà tí mo wọ́n lọ́rùn lẹ́yẹ sáàyí ilẹ̀ àk ọlọ́bọ̀ ò tìjú àti sòdodo ọ̀rọ̀ ṣàlàyé rẹ̀ àwọn àwọn lára iná mùsùlùmí kódà ní àwọn ọ̀hún torí pé jùlọ ní mọ́ra ìlú ìlú kò sẹ́ni jẹ́mù wá ẹ̀ tí wá mọ̀ tí ó táwọn tí wá mọ̀ tí ó táwọn tí wá mọ̀ tí ó táwọn tó tó wá mọ̀ tí ó táwọn yẹn tó bá jẹ́ olùbábá pàdé ọlọ́run ó jẹ̀bi o torí pé èèyàn gbogbo wa ìgbẹ́mbá jẹ́rẹ̀ inú àwọn brọ́dà ó ní àdìfìlà káyè Islam àdìfìlà dignity nìyẹn respect nìyẹn ọ̀nà nìyẹn tí bàbá wa ìmọ̀mù àdọ́tìlú lọ́rin ọ̀nà nìyẹn ẹ̀wù gásẹ̀tì wọ́n gbé wọn sí ní kéènì kéènì lójú ayé àti ìdíwọ̀n ló kọ́ sí sọ̀rọ̀ mọ́ ọ̀fọ̀ àdìwọ̀ sẹ́ńdà àrùn kúná ẹ̀dàkùnjá farabalẹ̀ àrùn kúná ẹ̀ lè bá kó sí nínú ṣẹ̀ríà ìtàlì kẹ́tí pé wọ́n ń lò bíi di àwọn bàbá wa ní ọjọ́ òun máa ń hun nǹkan ìdúnwò kan tí ó dàbí wọ́n fi igi ìkóhún yóò ṣe gbé báyìí yóò ṣe gbé báyìí yóò ṣe gbé báyìí yóò ní ọwọ́ lọ́nà mẹ́rin irú tí wọ́n lójú ayé ànábì nìyẹn wọ́n sì gbọ́ kù sí ìdíkà òfin yẹn bá tún gbọ́ kù yẹn ẹgbẹ́ méjì ká yín ni ẹ̀yin mẹ́rin láti máa gbé lọ lọ́wọ́ bíi lọ́wọ́ bíi níwájú níwájú ṣùgbọ́n kàn máa ń fà á kàn máa ń gbé nígbà tẹ́ ń gbé ẹ̀ ń gbé ginú odò ẹ̀ gbé méjì ká yín kí ẹ ṣe kó sí

àkọlé wo ṣe àkọlé. àwọn pírẹsidẹ́ntì ń kú lórílẹ̀-èdè tí wọ́n jẹ́ mùsùlùmí nípa dípò tí wọ́n ti sin wọn tí wọ́n fi ń tán sí gbé wọn lọ sí ìsàárè wọn. bàbá bá àrí tí ò sì tẹ̀lé wọn sáláì sí ebe ẹni tí wọ́n gbé wọn sí. ebe ẹni tí wọ́n fẹ́ mú ìwà wọ́n fi akọ ọlọ́síláàsì nàìjíríà wọ́n ń dàpọ̀ wọn lórí débi iṣẹ́ wọ́n sì yọ kú ó. nípa dípò tí ọ ẹ dákun ìyá mùsùlùmí ẹ dákun adínáwá ẹ̀sìn wọn ò ju ẹ̀sìn yìí ẹ̀sìn yìí ò sì ju ẹ̀sìn wa ìtẹ́kùn yóò fi ju ẹ̀sìn wá òní kọ́ọ̀lọ̀ mọ́ọ̀hún kọ́ọ̀lọ̀ rọ̀sùn sọ̀lọ̀wọ́ àwọn àìwọ̀sẹ̀lẹ̀ tó bá ti jà sí bọ́lọ̀ ń wí ànábì wí kò sí ń tókùnmà bákan náà àti sọ yìí síwájú táwọn ìlú sílé ilé yìí mọ́ ń bẹ́ tó sí pé wọ́n pọ̀ tàbátẹ́gù mi bóyá nu fámìlì wọn ti kalẹ̀ ní àyè tí wọ́n fi òkú fámìlì wọn sí àmọ́ pẹ̀lú àlùmọ́bárọ̀ àlùmọ́ọ̀kọ̀ ìsìláàmù tako táwọn yẹn bá ti kú nínú mọ̀lẹ́bí ti wá wọn akalẹ̀ ní àyè kan tá a máa ń fi òkú mọ̀lẹ́bí wa sí bóyá sáájú kí sẹ́mẹ́tì tó wọ inú ìlú ó dà wọn lásìkò sẹ́mẹ́tì mọ́ wọ inú ìlú sí báwo yẹ̀ tí bá dé bàbá ìmáàmù tàná ọlọ́ba àforíjì wọn ọlọ́ba akẹ́ wọn lára wọn àti mẹ́tì wọn tá à nígbàgbé láéláyé ni bó tiẹ̀ ti bọ́ lọ́nà wọn láti kọ́mpútì ẹ̀kọ́ ìjọ láti ọ̀hún jẹ́ tìjẹ́ta gẹ́gẹ́ bá ti bọ́ láti bá nù sàn láti gbà yẹn a rí i pé kọ́mọ́nìgbà tí wọ́n dá ilé ìkalẹ̀ ilé ẹ̀rọ lákòókò ń ṣègbó sí káwọn ní bóyá nu fámìlì tí wọ́n pọ̀ ńbẹ̀ wọ́n wá ti àyè kan lẹ̀ tí wọ́n ti òkú mọ̀lẹ́bí sí ìtò òkú yìí ni wípé ẹ̀fẹ́ǹtì ibẹ̀ díẹ̀ káwọn pé sẹ́mẹ́ǹtì agolé tìyí nìyẹn Islam tako bàbá ti níyẹn ìtàkùn wa sì kú sẹ́gbẹ̀ẹ́ ilé níwájú ilé ó di sẹ́mẹ́ǹtì gbogbogbò bó ti wù kéèyàn ṣe wúwo bó ti wù kó lówó tó bó ti wù kó lájẹ tó sẹ́mẹ́ǹtì ibi tí wọ́n ti tágítà sí tí wọ́n ti ẹni tí ò ní rí tí wọ́n ti ẹni tí ò mọ̀ sí ibere ló ẹ̀kọ́ ti wájú. torí pé à ń fira wa òkúta àti sílé kò wá sí gbogbo ògbà táwọn yẹn ti ń lọ síṣẹ́ tí wọ́n ní sàgbà lápapọ̀ gbogbo mùsùlùmí ti ẹ̀kọ́ nìyẹn. so ń pàdánù àwọn òkú wa ní ẹ̀kọ́ kí wọ́n rí gbogbo mùsùlùmí bàbá ti wọn sílé. náà bákan náà sí àtisọ́ a gbọ́dọ̀ gbéyàwó bàbá ìlànà ń ṣe ọ̀rọ̀ àti sùúrù àti ìṣẹ̀lẹ̀ òní ká dákẹ́ ká parọ́rọ́ kátà àmọ́ gbàrántí pẹ̀lú owó ẹ̀ tó kú ẹ́ afẹ́lọ́ gbé kalẹ̀ sínú sáré báyìí afẹ́lọ́ gbé bèbí èkú báyìí ẹ́ ìwọ náà wò sànú rẹ bó bá ti mẹ́nu kó òbíjì ẹ̀ka padà sí wọn náà èmi náà máa di àbẹ̀gbẹ́jọ́ kan báyìí ọjọ́ kan wọ́n pè mí náà báyìí kí n jẹ́ ẹ̀mọ̀ gẹ́gẹ́ bóyá máa kú sí dákọ̀ mi gan wà kí ni أبو لا إله إلا الله لا إله إلا الله لا إله sọ́nkọ́ wọn kán yẹn àárò wípé ó lè jẹ́ ọ̀nà ìtẹ̀kọ́kù ni tẹ́kùtẹ́kù rin kẹ́ẹ́sẹ́ fújì kẹ́ẹ́ pàpàdà àwọn òfin àtàkù náà ní ẹjá máa wí ìtẹ̀kọ́kù lẹ́yìn kó yọ́lọ́ fi bu àánú ṣe òkú kó fi sàánú rẹ̀ bá mi náà ti dáa tó yẹn àlábìyìn ìkan níbẹ̀ ẹ máa dá kẹ́kẹ́ náà rámọ́ àbájọ ọkùn tí ẹ̀dá sí ìyàn sí ìyàn kú yìí wọ́n wà lọ́wọ́ lórí sẹ́mẹ́tì ìjọ gbogbo ẹjọ́ ni oríṣiríṣi làwọn ló mọ kò tí ẹ̀fẹ́ sẹ́mẹ́tì wá fẹ́ jà sínú ọjà kò ikú òfẹ́ kọ́kọ́ wálẹ̀ kọ̀ mọ́ tòsúnà nábì ni a lè rìn lẹ́yìn a lè rìn níwájú òkú ọ̀pọ̀lọpọ̀ àbá ní ká rìn wájú òkú òsì tó ṣe àwọn kan níta bá rìn lẹ́yìn rẹ̀ láti lè máa wòye tí wọ́n ṣe ń gbé lọ kò sí ìta àtẹnu méjèèjì tí ò díẹ̀ ní gbogbo àkẹ́ àmọ́ ká má karama lọ wọ́ọ́rọ́wọ́ ká máa fi kú òkú yẹn ká máa kẹ́kọ̀ọ́ báwọn ó di dídí ẹ̀ ọjọ́ kan ẹ̀kọ́ kan nìyẹn ṣe wá rí èyí tó gbajúmọ̀ láwùjọ tí wa nígbà tá a bá ti òkú tán káwa pé ṣébi sáré rẹ̀ a máa wá sí tẹ̀lifí ìwọ ọmọ kàrímù ń bi máa ń olúwa ọ̀rọ̀ ẹ máa bí ọ lẹ́rù ṣẹ́rí eléyìí kìí ṣe ń tàbí lọ́mọ o látọ̀pá àánú òkú ní kẹ́límọ̀ àánú òkú ní tí ó sọnù sàárè inú òkú ní tí ó sọnù sàárè kò dí ẹ̀ tó ní ká máa nu òkú àmọ́tẹ́ ẹgbẹ́ gbọ́dọ̀ láì lára yìí lọ́gbọ̀ wọ́n ní ká nù nígbà tí bá ń kọ́ kàkú lọ́wọ́ àti ìmọ̀tẹ́ ń jẹ̀rọra kú àti bó ṣe ń jẹ̀rọ ra fún ìlànà ìlànà ọmọ fún àwọn tó ń gámọ̀ dàgbé lọ ẹ̀kọ́ tẹ̀ wí asọ́kẹ́ ní mọ̀ wí náà wí ìyìn tí ń kojú lásìkò yẹn kò lágbára o wà pé ìlànà ọ̀rọ̀ ọ̀tọ̀ wọ̀ bọ́ọ̀nà ànàhùlùfẹ̀rọ̀ kò lè bọ́ tẹ̀ sọ́mọ̀ mẹ́bà máa ń fẹ̀lẹ̀ lẹ́wí tẹ̀ wú sí létí láìláha ìlọ́mọ́ láìláha ìlọ́mọ́ láìláha ìlọ́mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábàdùnú ọkàn wa balẹ̀ sí ẹni àforíjì ń lẹ́nìkan bẹ́ẹ̀ kí ló ti mì ní dákọ̀ tírélà ló kọlu lórí ọ̀kadà tó ń gùn ó ti jà méjì ó gé nídìí ìdájí ara méjì tí kò ń wọlẹ̀ pé ṣe láìláì lọ́wọ́ torí pé ó tó kú kí gbogbo orí ó pẹ́ ṣẹ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ní mú jáde lẹ́nu tètè palẹ̀ mọ́ ìyá tó gbọ́n jẹjọ yẹn òmùpọ̀ ó lọ́jọ́ yẹn o èmi fi ń sọ̀rọ̀ lẹ́nu ìmọ̀ bóyá tòmọ̀tò mìíràn yíyá àti wọn náà tètè palẹ̀ mọ́ mọ́jẹ́ tó ti pé tayé tayé tayé ló kàn gbẹ̀yìn èèyàn àkàr àkàr àkàr ìmọ̀sọ̀rọ̀ náà gbogbo ọgbà tó bá ti yẹn bá dé bí wọn ò tiẹ̀ tí ì sọ ó lè súnmọ́ oníkú ti mú ọ lẹ́nu tẹ́lẹ̀ náà ní tẹ́lẹ̀ ló ṣẹlẹ̀

torí ń tún ṣe láti náà mo tó bá ti kó ṣe láti gbogbo tó bá ti dáhùn kò mí o tẹ̀lé obìnrin ọlọ́run ọba ń bẹ. wọ́n tọ́jú sáré lọ́wọ́ bóyá òkú yẹn ó nídìí kí wọ́n tún gbẹ́nu sáré dáadáa lásìkò yẹn tó bá jó lórí mùsùlùmí àbẹ́tó tó lórí àwọn tó wà níṣẹ́ tó nímọ̀ ó lè máa ṣe wà sí fáwọn èèyàn nípa kú kí wọ́n tó parí ètò iṣẹ́ yẹn sáré yẹn sá tí ó fi wá gbòkù sínú sáré àmọ́ ká sọ́dọ̀ ojú ọwọ́ wípé tábà ti mọ́lẹ̀ tán nígbà níwà tí ó wà wáyé nídìí sáré ara kò gbọ́dọ̀ dójú ọwọ́ èlé ìtawí ní ẹ̀rí ó já sí péńgbà tí wọ́n bá ṣètò ṣe ìpàdé yẹn lọ́wọ́ láṣẹ wà títí yóò sì máa jẹ́ wá márùn-ún mẹ́wàá wọ́n sì mọ́lẹ̀ ẹni fẹ́ fún dá nílé ó kú ó rẹ̀ ó kú wa rẹ̀ ó kú ó rẹ̀ ó kú wa rẹ̀ mo wá sí láti a sì mọ́ sojú ìsáájú lílùkà wà yìí náà ni ọlọ́run fún kálukú ṣe bá a bá jọ lọ bẹ́ẹ̀ láwọn gba nígbà tí ìta bá jọ lọ bẹ́ẹ̀ a máa ti ṣe wá sí ṣẹ́jú márùn-ún ṣẹ́jú mẹ́wàá àti darí ilé gbàtí àbákan wá kú tó jẹ́ ni dáadáa láwọn ẹ̀ ṣe yà sí ẹ mọ́ ṣe yàpọ̀ ẹ ṣe bídíà ní yẹn ní eré ẹ bídíà ṣe ní yẹn ṣe ṣe ní eré ṣe ṣe ewúrẹ́ ṣe ṣe bí akẹ́fẹ́ láti bídíà ṣùgbọ́n kò yé ṣe rẹ̀ ṣe yà sí àwọn bá mọ̀ sórí fún ókè ju mọ́

tába ti parí sáàṣe ní tẹ́tán jẹ́mọ̀ mùsùlùmí ìsìláàmù òfin wọn láyé ká tó padà wá lé òkú ká tó wá jókòó ní ètò gbajúmọ̀ láwùjọ tí wá yìí àìkún wá jókòó mi lọ́pọ̀ yàtọ̀ sí jókòó kábára wa kẹ́dùn ìjókòó kábára wa kẹ́dùn ló kù Assalamu ah, alaykum ọlọ́run kò ní jòkó ọlọ́dáyàwó rẹ̀ tí ó dọmọ rẹ̀ tí àwọn tó fi ilẹ̀ tó bá parí. Àmọ́ ká tó wá jókòó mi ìtúnẹ̀ tó wá pàtẹ́ ìjókòó mi lọ́tọ̀ láti wá tún láti ń ṣàdúrà àdáda rẹ̀ ni o kó gbalé rẹ̀ lọ́dún kò sì gbalé rẹ̀ lọ wálé òkú bá wọn kẹ́ẹ̀tù sẹ́kù ẹjú mẹ́wàá gbogbo ẹni tó bá ń fẹ́ wá àti ṣe wá ní <laughs> ni òní dáadáa ni ìtàkùn tó kò sí tòkù alápá wọ́n bá ti bàbá ìmáàmù jọjọ́ àwọn ọkùnrin ọ̀fẹ́ bàbá dáadáa ni ó sì gbọ́ níyé wọn àbá ẹ̀rí rẹ̀ oṣù mẹ́rin rẹ̀ fún wa a ti gbọ́ra wọn ojú bẹ́ẹ̀ lọ tí bọ́ bá ẹ̀rí ń rẹ̀ sí ní ẹ̀rí pé làwọn náà gbogbo bá ti fẹ́ jọ náà ẹ̀rí pé ó lè fẹ́ yàtọ̀ díẹ̀ sí bá ti mọ̀ nínú ìlú wọ́n gbà bẹ́ẹ̀ ni torí kò fẹ́ni tó kú tí a ti kú yìí àbáàlò náà yóò mi ṣe yìí bá a ti ń ṣe nínú ìsìlámù nìyẹn ká tún wá jókòó láwọn bòmíì ìnáwó ẹ̀pà

a ti nínú àwọn òbí tí wọ́n sọ pé kí o bá sọ òkú àwọn láyé inú àwọn òní dùn kí ni tí òun ò ní kí o lẹ́yìn yín mọ́ ni. kódà ká rán ọmọ tó sọ wípé bàbá rẹ ti bá ilé kú bì í kí mọ́ wà fún mùsùlùmí ó wà lójú ẹ̀jẹ̀ tiẹ̀ débi yìí tiẹ̀ ni. mo rò máa gbọ́dọ̀ yìí yé ẹ̀yọ̀ jẹ́ mùsùlùmí ó ní bàbá rẹ ti bá ilé kú èmi ò fèsì láàmú mọ́ o ó ṣe wá àti kò sì gbọ́ àti tẹ́lẹ̀ tiẹ̀ débi tiẹ̀ ẹ o bá bó ń bá tẹ̀sí dáwọ́ àwọn nínú àwọn òní lò ẹ̀yìn máa ti ṣẹlẹ̀ wá. ó ti dẹ̀sìn kí ni dẹ̀sìn ó wà ní sàrà mọ́ ṣébù sàrà yẹn ni ìlú sàrà yẹn ni pàjẹ́ tẹ́lẹ̀ ti dáwọ́ yàgbẹ́rẹ́ sáyẹn sáyàgbẹ́ dànù. ìkíní àwọn ẹni tó kalẹ̀ na ìlú ìjìnlẹ̀ ní dákọ̀ dàbí ẹrú ọlọ́run kan náà lánàá lójú ti fẹ́ o. òun dájú kù sọ́tọ̀ ó sọrí kọlu ó ráwọn kan níbi tí wọ́n wà tí wọ́n mú tí wọ́n jẹ tí wọ́n dunnú wọ́n rán pàdé àti súnmọ́ aláàjì tí ló mo ni. ẹni ẹbẹ láyé o bàbá pariwo ojú bàbá obìnrin lèrè ní kú ẹni sàlàyé fún ọ. onínú ní náà máa bí àwọn tó lè oníbẹ̀bẹ̀ lórí àfà mo ní pé àwọn ilé rẹ̀ ọmọ olúbi tí wọ́n jẹ́ pé lórí fóònù kò bí lè lè pé sáńsà gbà fún bàbá wọn òun ti ẹ̀kan lẹ̀ pé wọ́n gbéra kúrò sí ló wà lọ sí ìlú tiwọn bọ́bọ̀ fẹ́ tó jápọ̀ bí obìnrin ní bó ní fẹ́ sáńsà fà láì àwọn àwọn tọjọ́ mẹ́jọ náà aburú tẹ̀ ń dálẹ̀ nìyẹn o àfà lọ́jọ́ mẹ́jọ aburú tẹ̀ ń dálẹ̀ nìyẹn bá mùsùlùmí lẹ́nu òfin ẹ̀rọ ìyá rẹ̀ pẹ̀lú òkú rọ̀ mí kó lè rọ̀ mí <laughs> láti mọ sọ nìyẹn táwọn náà yẹkú aburú náà nìyẹn arábìnrin yẹn gbà tó ọkọ mẹ́jọ tó kí wọn tún kú àwọn ọmọ táwọn lè mọ sí mẹkọ nídìí àdúrà mọnà tó tó wọn ti rọ ju àdúrà lọ́jọ́ mẹ́jọ. ló wà ní ṣé àti káwọn tó mọ tó lọ́jọ́ mẹ́jọ mí ní báyìí kára bàbá lè padà ẹnu sàárè rárá ìwọ fún àìní ọmọ ẹ̀dá àti àtàwọn àbúrò rẹ àtàwọn bàbá rẹ ẹ máa ń tí lọ́kọ̀ọ̀kọ̀ ẹ máa ń sàdé ẹ máa ń rántí wọn. ti sọ orúkọ àtẹ́jú òní ká e, ẹ̀ èyí tẹ́ ṣe tí àwọn ọmọ ìjà àǹfààní rẹ̀ tó láyé láyé láyé ihe náà nìyẹn èyí tẹ́ bá lo wákàtí mẹ́rin wákàtí máa òtẹ́ ìlú ṣe gbìdáwò wákàtí mẹ́rin lẹ́tà tàbí àkókò rẹ̀ akọ̀mọ̀ wa lásán gbogbo tó kù àlàyé lónìí tàbí ẹ dákun ẹja kí ẹja sẹ́sìn wa ṣe yóò mọ̀ kàn mí yóò kàn ń gbọ́ kàn ẹ̀ẹ̀kan náà ni kìí fún kànyìn lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan náà là ń kú yóò mọ̀ kàn wá ẹ ṣé kìí ṣe ọjọ́ mẹ́sàn òkú ló túmọ̀ sí pé ó sùn re ni ṣé púpọ̀ èèyàn níbi ìfìdá prayer tó túmọ̀ sí tó dojú kọ ni ìgbà ní fúnjọ́ níbi mìíràn àìfojú rí bẹ́ẹ̀ wọ́n tó bá ti fojú gbé ní ìdọ̀ bàbá o ẹ mọ gbẹ̀kan jẹ́ o àfa àkíní wá ti fìdáwò rẹ̀ àfa gbogbo àfa wá wọ́n wá yọ̀rọ̀ kiri káàbà wọ́n wá wọ́n ẹ̀ náà mímọ̀ ní ìtafẹ́ ẹni báyọ̀ náà wà nìkan ló kí ló kú lé lórí ló kà wá tó kí ló kú tó bá rẹ̀ kú tó ti náà kú kí ló padà tẹ̀ lẹ́yìn rẹ̀ kò túmọ̀ tí a fi lè sọ pé báyìí lórí mọ́ àyàfi tánàbí dákọ̀ in afnan náà tó àìlẹ́yìn ọ̀yẹ̀kọ̀ táwọn yóò bá sọ dáadáa ń pa rẹ̀ nítorí wọn ti wọn balẹ̀ jẹ́ ìjẹ́ nìyẹn táwọn èèyàn bá kọ dáadáa nípa òkú ọlọ́run ò tí wọ́n ń sọ nípa rẹ̀ ọlọ́run mọ́sà ìforíjì lẹ́yìn rẹ̀ ẹ̀ kó jọ kò sọ kẹ́kẹ́ nípa òkú ọlọ́run abẹ́ ọ jẹ́sìn rẹ̀ oyé wa o ọlọ́run jẹ́sìn rẹ̀ oyé wa o ọlọ́run láyé láha ilẹ̀ ọmọ bàbá sì tó bá sì yé wa jẹ́ alẹ́ ti yí la yóò fi yí jáde fi ilẹ̀ láti sọ tó bá yẹ ká ti inú ẹ̀sìn rẹ́lómi náà gbọ́ yé ó sọ mi lẹ́nu ni ó sọ fẹ́

àwọn tó ṣe ń tó ọmọ tí wọ́n kú tó ní ìbàlágà mọ́tà ìdí wọn ti kẹ́yìntì fún bàbá wọn wájú ọlọ́lá lójú àlùfẹ́yàmà bẹ́ẹ̀ ní sáà nítọ́ nìyẹn ẹni bá lọ́mọ tí ó bàlágà tó bá ọlọ́run láti kẹ́yìntì àkáàtì òbí rẹ̀ olùbùkúrú ni wà nílé ṣe kò tí bàlágà tó fi kú ẹ mọ̀ pé fún àwọn lágbára púpọ̀ lára òbí ọlọ́run irú ọmọ bẹ́ẹ̀ á ti kẹ́yìntì àkáàtì òbí rẹ̀ níwájú ọlọ́run ọlọ́run láti rú àdáwó bẹ̀rẹ̀ tàdájìlá gbogbo fún mùsùlùmí káàkiri láyé lọ́dàmọ́dà kò yí wọn lẹ́yìn wọn ọ̀dàmọ́dà mú wa tàdájìlá fàílọ́wọ́ subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk